amúnú ṣe ń lùkà. ọ̀pọ̀ ọ̀la yẹ̀ wọn adàrú. Ẹ̀wọ̀n pẹ́ẹ́nẹ̀ mọ̀wé gẹ́gẹ́ ayé o. Ìjàlè yóò bá mi wọ́ bẹ́ẹ̀ o. Ọmọdé yóò bá mi wọ́ bẹ́ẹ̀ o. Ọmọdé bá mi wọ́ bẹ́ẹ̀ o. Ọmọdé bá mi wọ́ bẹ́ẹ̀ o. Ìjàmọ́ akẹ́kọ̀ọ́ náà bẹ̀rẹ̀. Àṣẹ wa. Àṣẹ muwebe Ah. Oh yeah, that's true. That's that's true. Yeah, Ẹ dá ẹ dá sókè ìdẹ ẹ dá. Ọ̀pọ̀nà. Dàpọ̀ ẹ̀ mẹ́tò ní àwọn ọ̀rẹ́. Jọ́sìn ìjà àlejò. Ajá. Ajá. Ajá. Ẹ bọ̀ tọ̀ ni. Ajá ti mi. Ẹ bọ̀ tọ̀ ni. Ẹ bọ̀ tọ̀ ni. Coffee. Àjàgájà èdè tó ẹgbẹ́ ìsìn. Òun ẹ̀rí ní ọgbọ́n ìdájà èdè tó ẹgbẹ́ ìsìn. Àjàgájà èdè tó kábíyèsí tí wọ́n parí ọ̀rọ̀ tí wọ́n sọ sínú àṣẹ lẹ́yìn náà ni wọ́n kó obì fún wọn láti dà láti rí bóyá ó yàn kábíyèsí da obì ọ̀hún olú ọdẹ sì ní kí kábíyèsí báyìí wọ́n ti ń lọ ẹja láti fún kábíyèsí lára ohun tí wọ́n fẹ́ fi ṣe ètò ọ̀hún ìkànnì BBC News Yorùbá náà ní aṣọ wa yẹmi drone ni wọn wọ ṣọọti mi kámẹ́rà ẹ wọ ṣọọti mi bọkàn kó bẹ. Àṣẹ. Àṣẹ. Àṣẹ. Àṣẹ ta la pè mí. owó ẹ̀ ajẹ́ gbígbẹ́ náà kúkọ́ ajẹ́ gbígbẹ́ náà kúkọ́ lójú rọ́ọ̀bà mẹ́fà ẹ̀ kúkọ́ wà á jẹ́ gbígbà. Gbogbo akuere yí o, eku ọdẹ kọ́ pa, eke ọ̀dà peku mojúbà ògógó lòdó. Ẹni kọ́ bá dẹ̀. Hello, all my country people. How on a day? This is Morning Gist TV. I greet according to our time My people, this now the elders of Owo. Uh, the people of Owo, they don't come at all. all those traditional worshippers. They don't come lay curse on those people when they be say go attack Owo Catholic Church, which is St. Francis catholic church for work by a lot of people my people this picture one of the scene a picture of all the people when it by that day this is terrible in fact as i watch this thing eh, cool catch me my people omoku dey at alato now all these terrorists they say they never rest so say they never rest say they don't write letter go give a eh, commissioner a eh, inspector general of police so say make they distribute and give all the churches say mostly for southeast south south say then they come o say then go show show people pepper so my people i go play this video make una see I'm wey be say di eh, inspector general of police come confirm and say yes true true di letter reach their hand They say they want to launch attack they want to holy jihad Don't start self. so they say they want to launch attack eh, Where they go take by a lot of people. my people, i go play this video and i go see I'm make una so that everybody go there very very careful una go share dis video make e reach everybody so dat make everybody dey careful if you see some kain kurukere movement around where you dey stay make you dey very conscious even di pipo wey you know where dey live around you my pipo everybody is a suspect dis time around you no know who be who dis thing is getting out of hand pipo are really eh hmm. now wetin i wan even ask before i go play dis video make una watch say dem don write letter go give churches i want to ask all this thing when we say that they do now wetin be their wetin be their game for this whole thing when we say that they do why human being go dey life You know, go want make your fellow human being dey alive Now, im be di thing wey be saying, it e is surprise me my people. how person go just take delight in making sure say people they cry eh now wey be say they don't write this letter give this commissioner of police a abi inspector general of police say make you distribute and give all churches now this man say una go hear wetin e dey tok for this video now this man say huh, hmm, make all general overseer make dem beef up security o oh. make dem beef up security because this thing not be only waiting wetin olokpa go do This one not be only olokpa go do am alright my people, make now watch The threat letter was not sent to the churches. The threat letter was dropped at around the headquarters and it was brought to me. I was the one that opened the envelope, read the threat letter. On seeing that, I now invited the Christian Association of Nigeria to tell them about the threat. Whether it is real or not, we have to be security conscious. So I gave them copies of the letter so that they will adjust their programs in the church. Instead of closing late, they should close on time. Thereabout, I now directed all my DPOs to ensure that every Friday, police patrol team must go to mosque and give them adequate security until they finish the Jumat prayers. Equally on Sundays, all the patrol teams will go around the churches and ensure that they are safe and after the church service before they close. The threat, we don't take it lightly because you don't know who is behind it. And I've advised the Christian community to be peaceful. They should not bother. I'm on top of the situation. And I told them that if they have, if they notice anything, they should make sure they inform me immediately and they themselves should have their security men to be on guard. If they see any suspicious movement, they should inform me. Because security is not just for the police, it's for everybody. So that's what I did. The letter came through me. I'm investigating. I've directed my SIB to move in to see if we can unravel the circumstances beyond, beyond the letter. The DSS are equally working on because I've informed all the security agencies, all, and we are all investigating to get to the root of the matter.